kò yé wa mọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí láti ìjẹta tí wọ́n ti ń já epo ẹ̀wò ẹ̀wò ẹ̀wò mọ́tò ẹ̀wò mọ́tò látòkè ẹ̀wò láti ìjẹta tí wọ́n ti ń já epo yẹn wọ́n jẹ́ epo tán lánàá àwọn sọ́jà àwọn tún wá bíbà yìí wọ́n kọ́ stop gbogbo bí wọ́n ṣe ta epo yẹn wọ́n stop àwọn ní káwọn ilé wọ́n fúlù gbogbo bẹ̀yẹn ni o wọ́n ta fún drum drum ó ju drum méjì lọ ah, láti jẹta mo tún wá sún mi báyìí mọ́júmọ́ ni mọ́júmọ́ ni mo wá sọ ẹ wo bó ṣe tọ̀ lọ ẹ dbhs ni o ẹ̀yin tẹ́ bá mọ̀nà bára dbhs lọ́nà ni mọ́tò yẹn bó ṣe bó ṣe bó ṣe bó ṣe tò léra àwọn dbhs gbà náà àtúnṣe débi wà wọ́n tún ní nọ́ọ̀sì kan bàjẹ́ àìrèpo rà can you imagine. ọ̀wọ́n gógó epo ó ń tẹ̀ síwájú nílùú Ṣakí àti agbègbè rẹ̀ bó tilẹ̀ jẹ́ wípé àwọn onílé epo káàkiri òkè Ògùn wọ́n ń ta epo ní iyekíye tó wù wọ́n àwọn míì ń tà ní two hundred and seventy five naira àwọn míì ń tà ní two hundred and eighty naira àwọn ilé epo míì ń tà ní three hundred naira àwọn ènìyàn wọ́n ń kojú àwọn gógó epo ní ìlú Ṣakí àti agbègbè rẹ̀ àwọn aráàlú wọ́n sì ń fi kinní ọ̀hún ṣe iṣẹ́ onú ẹ̀kú àrùn mọ́ra nígbà tí a kàn sí ilé epo láti gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àwọn ènìyàn tí wọ́n ń kojú ìṣòro ọ̀wọ́n gógó epo pàápàá jùlọ àwọn ará ìlú ní ìlú Ṣakí ọkọ̀ tò lọ bẹ̀rẹ̀ pẹ̀lú wọ́n ní láti bí ìjẹta ni àwọn ti wà ní ibi tí àwọn ò ti ra epo púpọ̀ nínú àwọn ènìyàn tí a fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ọ̀pọ̀ sọ wípé láti ìjẹta ọ̀hún ni àwọn ti ń ṣe àìsùn mọ́júmọ́ ní ilé epo tí àwọn ò ti ra epo ìgbà tí ẹlòmíín sọ̀rọ̀ ó ní àwọn òṣìṣẹ́ elétò ààbò ni àwọn ilé epo ń ta epo fún tó sì jẹ́ wípé wọn ò tà fún àwọn ará ìlú ẹ nǹkan báyìí èyí ni a ṣe ń rọ àwọn ìjọba wa láti bá wa wá nǹkan ṣe sí ọ̀rọ̀ ọ̀wọ́ngógó epo bí ọdún 2022 ó ṣe ń kẹ́rù káàṣà rẹ̀ kí ọlọ́run má jẹ́ ká bá ọdún lọ o èyí ni ọ̀rọ̀ àti ìwádìí tí a ṣe láti ìkànnì amóhùnmáwòrán ọ̀rẹ́ TV ẹ̀yin tí ẹ wà ní ìlú ńlá bí èkó ìbàdàn àbújá port harcourt àti gbogbo ìlú ńlá tó wà ní orílẹ̀-èdè nàìjíríà bí àbújá ṣé bí epo ṣe wọ́n lọ́dọ̀ yín náà rèé ṣé two hundred and eighty naira tàbí two hundred and seventy naira ni wọ́n ń tà ní ilé epo lọ́dọ̀ tìyín náà ẹ jẹ́ ká mọ ìròyìn ṣùgbọ́n ní agbègbè òkè ògùn ní ìpínlẹ̀ ọ̀yọ́ ní ìlú ṣakí àwọn onílé epo wọ́n ń ta epo ní iyekíye tó wù wọ́n ṣe bó ṣe wọ́n rèé lọ́dọ̀ tẹ̀yìn náà àti pé ṣé ọ̀wọ́n gógó epo ó fẹsẹ̀ rinlẹ̀ ní agbègbè yín ẹ̀yin tẹ́ wà ní ìlú ńlá ṣé àwọn ará ìlú ṣé wọ́n ń fojú winá ọ̀wọ́n gógó epo kí wọ́n tó rí epo rà ọ̀pọ̀ àwọn ènìyàn la fẹ́ bá sọ̀rọ̀ tí wọn ò fẹ́ bá wa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí oníròyìn ṣùgbọ́n àwọn èèyàn péréte tí wọ́n bá wa sọ̀rọ̀ ojú wọn lẹ ti rí wọn o àti nǹkan tí wọ́n ní lọ́kàn àti nǹkan tí wọ́n ń sọ ẹ ṣé púpọ̀ tí ẹ ń wò wá o. yeah good morning yeah he was here yesterday it's very very bad ó jẹ́ nǹkan tó bà wá nínú jẹ́ nǹkan tó dùn jù ni pé even àwọn àgbàlagbà àwọn tó jẹ́ bàbá bàbá àwọn màmá màmá wọ́n wà lórí kí ajọ wà ń bí láti aago mẹ́fà lánàá tí wọn ò rí epo rà àwọn tí wọ́n pera wọn ní military personnel even if you are a military personnel you nobody's ab nobody should be above you. law àwọn èèyàn ti wà mí látago mẹ́ta ago mẹ́rin tí wọ́n sun bíbà still kò sépo à ń rọ àwọn tó jẹ́ lọ́balọ́ba wa àwọn nílùú tó ní tí ọba wà tíjóye wà wọ́n bá wá nǹkan ṣe sí kò yẹ kó máa lọ báyìí ẹ ṣe gan. kò yé wa mọ nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí láti ìjẹta tí wọ́n ti ń já epo ẹ̀wò ẹ̀wò ẹ̀wò mọ́tò ẹ̀wò mọ́tò látòkè ẹ̀wò láti jẹ̀ka tí wọ́n ti ń já epo yẹn wọ́n jẹ́ epo tán lánàá àwọn sọ́jà àwọn tún wá bí báyìí wọ́n kọ́ stop gbogbo bí wọ́n ṣe ta epo yẹn wọ́n stop àwọn oníkàwọn ilé wọ́n fúlù gbogbo bẹ́ẹ̀ ni o ẹ wọ́n ta fún drum drum ó ju drum méjì lọ láti jẹ̀ka mo tún wá sún mi báyìí mọ́júmọ́ ni mọ́júmọ́ ni mo wá sọ ẹ̀wò mọ́tò bó ṣe tọ̀ lọ ẹ̀wò débí ni o ẹ̀yin tẹ́ bá mọ̀ náà bá rà débí lọ́nà ni mọ́tò yẹn bó ṣe bó ṣe bó ṣe bó ṣe tò léra wọn ó débi ìṣẹ̀sì gbà náà àtúnṣe débi wa ìwọ́n tún ní nọ́ọ̀sì kan bàjẹ́ àìrèpo rà can you imagine níbo la ń lọ nàìjíríà yìí náà àìrèpo rà à ń sùn mọ́júmọ́ láti jẹ tara tún sùn bíbá yìí ẹ jẹ́ báwa wá nǹkan ṣe sí kinní yìí náà ẹ báwa wá nǹkan ṣe sí kinní yìí.